àwòrán ogójì ìjẹ́rìí jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n lọ láti sọ fún àwọn ẹlòmíràn nípa ti òun ẹnikẹ́ni tí ó bá gba òun gbọ́ yóò rí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò ní ìyà ẹ̀nípẹ̀kun kúrò lábẹ́ ìdájọ́ àti ikú bí o bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́ o ní láti ran àwọn ẹlòmíràn lọ́wọ́ kí ọ̀rọ̀ ìyìn rere yìí kí ó bàa lè yé wọn ẹ̀mí mímọ́ ọlọ́run yóò fún ọ ní ìgboyà láti lè gbé ìgbé ayé mímọ́ tó bẹ́ẹ̀ tí ìwọ yóò lè sọ̀rọ̀ fún àwọn ẹlòmíràn. Lo ìwé àwòrán yìí láti sọ fún àwọn ẹlòmíràn nípa àwọn ẹ̀kọ́ tí o ti kọ́. Nípa ṣíṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò mọ òtítọ́ nípa ti Ọlọ́run àti Olùgbàlà Jésù Kristi.